tún lè ṣe yòókù. mo mọ̀ kó tún lè ṣe wá ṣe jù bẹ́ẹ̀ lọ. salvation is free o. Oh. ọlọ́run bàbá lọ́la. jù bẹ́ẹ̀ lọ. aleluya ògo ni fún ọlọ́run àwa ọmọ ọlọ́run alààyè ojú òní tì wá ní orúkọ jésù pẹ̀lú ìgbàgbọ́ mo fẹ́ kí àmì wa kó lọ sókè lórí àdúrà olésàmù yìí mo gbàdúrà fún ọ kí olúwa kí ó gbóhùn rẹ ní ọjọ́ ìpọ́njú orúkọ ọlọ́run jákọ́bù kí ó dáàbò bò ọ́ kó rán ìrànlọ́wọ́ sí ọ láti ibi mímọ́ rẹ̀ wá kí ó sì tì ọ́ lẹ́yìn láti Síónì wá kó rántí ẹbọ rẹ̀ rẹ gbogbo kó sì gba ẹbọ sísun rẹ kí ó fi fún ọ gẹ́gẹ́ bí ti inú rẹ kí ó sì mú gbogbo ìmọ̀ rẹ ṣẹ àwa yóò máa kọrin ayọ̀ ìgbàlà rẹ àti ní orúkọ Ọlọ́run wa ni àwa yóò fi ọ̀pá ogun wa délẹ̀ kí Olúwa kí ó mú gbogbo ìbéèrè rẹ ṣẹ nígbà yìí ni mo tó mọ̀ pé olúwa gba ẹni àmọ̀róró rẹ̀ là yóò gbọ́ láti ọ̀run mímọ́ rẹ̀ wá nípa agbára ìgbàlà ọwọ́ ọ̀tún rẹ̀ àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ ẹlòmíràn lé ẹṣin ṣùgbọ́n àwa yóò rántí orúkọ olúwa ọlọ́run wa wọ́n wólẹ̀ wọ́n sì ṣubú ṣùgbọ́n àwa dìde àwa sì dúró ṣinṣin gbani olúwa kí ọba kí ó gbọ́ ní ìgbà tí àwa bá ń kígbe pé àmín ẹ ṣé púpọ̀ thank you jesus is Lord. Wow. Please subscribe to our YouTube channel at Olanilantin 30 TV for music, prayers, messages, movies by Evangelist James Adeni, aka Kinikinse. God bless you.